ọmọ Yorùbá ẹ máa ń ṣeré kéré eré kéré ní oyúkóyú oyúkóyú ní ìjọ ọmọ kọmọ ọmọ kọmọ ní ilé lára. ọmọ yorùbá ẹ má ṣeré kórè eré kéré ní doyúnkoyún oyúnkoyún ní ìjọmọkọmọ ọmọkọmọ ní ìlú dára. ó dá omi àti ẹ ìwé àtúntí.

ò fara wá mọ́ra ọmọ Yorùbá ọmọ Yorùbá o ilé ṣèta ò fara wá mọ́ra. àwa Yorùbá lọ́pọlọ lórí lọ́pọlọ lórí yìí. àwa Yorùbá ti lọ́yà àti ìlọ́yà àwọn ọmọwé àtàtà nínú wà ó. Thank you. ṣẹ̀rí ọmọ làwọn àbúrò kòtò yẹ fún iṣẹ́ takún ìlú takún tẹ̀lé lánilẹ́kọ̀ọ́ ìyá àbúrò mi ọ̀rọ̀ lábẹ́ tẹ̀lé ti sọ́ṣà pẹ̀lú nínú ọdún ọmọ tí mo ní ìṣẹ̀lẹ̀ adé. Ẹ̀ma bá mi jẹ́ bí bàbá tó lé mi gbẹ́rẹ́sì, ẹ̀ka tó lé mi lé bàbá tún bẹ fún mi bẹ sí fún un yóò gbà pé àwọn sáyà olùwẹ̀ lẹ́wọ́n ní ti fún mi yìí ní òkú ìbòjì ẹ máa bá mi tọ́jú ọmọdé ojú olùwẹ̀ dá mi láàárọ̀ yóò gbà pé kàkúrú mi yìí wọ́n ti dùn láàárọ̀ lórí olùṣe àpòjì bẹ́ẹ̀ ni ẹ̀rẹ́ lọ yóò yàtọ̀. aqui, eu vou transformar a carioca pra ọmọlé ọmọlé alákòlè ọmọlé alákòlè káàdì mọ sílẹ̀ alákòlè ṣẹ̀kọ́ o ọmọlé alákòlè ni òkòtì kó ẹni mi lọ kò yá bá bá àwọn tó fẹ́ sọ̀rọ̀ àti sọ̀rọ̀ ìyá. ọkọ mi bàtà kú náà sì máa ṣàní o. aláwọ̀ mi ni bàbá kú ní sílí. ìṣẹ̀lẹ̀ ilé ọ̀rẹ́ gọ́fẹ́ ìrẹ́lẹ̀ fẹ́ sí ẹ̀. èyí ló mọ gbogbo ìjọba kìtì méjì lé èkó. E ilé ẹgbẹ́ méjì dá ẹ̀tọ́ mi aláṣẹ heritage nínú island mi ọkọ̀ ship mrs rachel ààrẹ owó mi òkú ship lórí ṣàyè àti ṣíbíṣíbí tí n ti rò ó máa ṣe kí n fẹ́. àwọn ọ̀rẹ́ lọ́wọ́ àwọn àwọn lọ́wọ́ báwọn náà sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ kékeré náà wọlé orin gbogbo lórí orin gbogbo lórí mo sọ fún yìí kí ọ̀gá ìgbọ̀nà ayé tó lè. ẹ kí mi ẹ àti lóbìnrin lọ́mọdé pẹ̀lágbà good evening my ladies and gentlemen my children and my childresses <laughs> um, my name is Adelawon Kokasanosi. I am the PRO. I am not the MC of this occasion. I am the PRO of this great union, the Yoruba Progressive Union, AHIM. I am the spokesman of this union. Uh, from my president, um, he asked me to apologize to you guys for starting late. So we are starting the program and we are not stopping because we are going to be here till seven o'clock tomorrow morning. For the Oyibo people who does not understand Yoruba, I'm going to speak Yoruba now. Any Oyibo, Any Oyibo, say oh, Any Oyibo, you say oh. Any Oyibo tẹ́ more? What you want to ń sọ. Uh, Lẹ́gà. Vega, Vega. So, uh, I'm starting the program right away because we are launching our great union tonight and uh, we are requiring a lot of money because we have a house to buy in Aachen. We are going to buy a Yoruba house in Aachen where we can teach our children Yoruba language. Amen? Amen. Thank you. Like my daughter now, she cannot speak Yoruba. My wife cannot speak Yoruba. So, even not the white people, the so-called our children, our black children, They can speak, uh, they can hear, but they cannot speak. If you ask them, to o gbọ́ Yorùbá? A ní mo gbọ́. Mo ní ṣé o gbọ́ lọ́wọ́ ọlọ́pàá ní àbókù. Ọwọ́ ta ló So we are we are cutting this cake for a million euro. We are pursuing a house in Aachen where we want to teach our heritage our Yoruba heritage. By God's grace, by God's grace, we are bringing three big obas from Nigeria next year. Write it down. The Ooni of Ife is coming here. Amen. Olúbàdàn is coming here. Amen. Alake of Egba is coming here. Amen. We are bringing the most three prominent obas or four Aláàfin of Ọ̀yọ́. We are bringing them. It's going to be a big event. Baálẹ̀ Lasa, I'm the Baálẹ̀ of the Lasa. <laughs> Don't say that. So, we are bringing big overs next year. Please. Uh, this is the beginning. Yorùbá say kàsàkàsà lẹ rí késekése ń bọ̀ ó dẹ ní bàbá kàsàkàsà who can translate that in English please uh, <laughs> for my people who doesn't understand Yoruba Yoruba say you have seen kasakasa. what is kasakasa? I will tell you later so I'm starting the program by introducing to you are we ready before I introduce the MC. I am going to introduce on the turntable is my son, my personal son. I am telling my wife tonight I have a son outside. David, you have a brother. <laughs> that is my personal son. DJ, TJ, please give him a round of applause. A round of applause. DJ, I am Thank you, thank you, thank you. And on last time, Hold on. Hold on. On the bank stand, all the way from Nigeria, born in Mushin. The bank come from Ireland. Is a is an international man. That is Alhaji Mutiu Ishola, European Fuji ambassador. Give him a round of applause, please. A round of applause ọ̀dì sakara àwọn eléyìí ti lùlù fáwọn àwọn eléyìí ti lùlù fáwọn ìyá jẹ lókù. bólà bólà bólà tẹ bá gbọ́ wà ní kókó ọkọ mọ̀dínà tó wà lẹ́yìn wàsíù. mọ̀dínà ti sá lọ. mọ̀dínà ti sá lọ. ọkọ mọ́sẹ̀ ní sẹ̀ wà ní èdè <laughs> wà ní ìwọ́n ló máa dàbí rúlálẹ̀. tẹ bá gbọ́ wà ní kókó ọkọ ọmọsẹ̀lẹ̀ àwọn tó ń lùlù fún ya jẹ láyé ìgbà yẹn ẹ máa ń fún wọn ní àtẹ́wọ́ thank you wọn ní pásítà wálì ọba àgbà tẹ bá ń gbọ́ àwọn eré ìlú gángan àwọn eré ìlú fi gángan jí ọba they use the drum to wake the obas in Nigeria these are the traditional drum beaters if they beat any woman for yard alaji aro ade koke give him a round of applause ah ebuna tó kẹ́yìn balẹ̀ one person wey dey beat ten drum if he catch ten woman na so bam bam make i no do mc tonight give him a round of applause. Osai, that is Osamaru. Thank you, my brother. So I'm going to start. I'm going to start. I'm going to start. I'm not the MC of this occasion. Don't let me spoil this occasion for you. Ah, very cool. So I'm going to start the occasion by introducing the MC. He's coming. He's coming. Wait, wait, wait, Ah, my brother. You don't enter like that now. You be ah. The, the person that recorded uh, Queen Elizabeth in 1960 when she came to Nigeria. On the camera is DJ Brown. Give him a round of applause. The most prominent cameraman in Nigeria. They deported him from Nigeria to Germany to cover this occasion. Thank you very much. My MC, we import MCs here. We not carry them from here. From Ireland, please, I want a sounding clap for the most beautiful woman MC from Ireland. What's your name? I won't say her name. Your name, ma'am. Good evening, ladies and gentlemen. My name is MC Lovely Worldwide, all the way from Lovely Republic of Ireland. I want to greet you. Nítorí pé yóò máa lọ ṣe nǹkan mi lónìí, màá kọ́kọ́ lọ sílé. Ìbá ọlọ́run ìbá ènìyàn, ìbá gbogbo àwọn tó nílé ayé, wọ́n ní tọ́mọdé bá júbà àgbà, àròkò lálẹ́. Gbogbo ẹ̀yin bàbá mi tó wà níbí, mo júbà yín o. Gbogbo ẹ̀yin ìyá mi, mo júbà yín o gbogbo àwọn tó jẹ́ ẹgbẹ́ mi bí mo júbà gbogbo àwọn tí ò tó mi mo júbà nítorí náà ẹjọ́ jú mi ṣe lọ́jọ́ tèmi o èmi ni wọ́n máa ń pè ní Olúbùnmi Àjọkẹ́ MC Lovely Alájà Ìdáyà Dickiness Priscilla ẹjọ́ rírò níṣẹ́ tèmi tó bá ti bẹ̀rẹ̀ láti ọjọ́ Monday tó fi di ọjọ́ Sunday àwọn tèmi wà mí lálẹ́ ìwọ́n lè jẹ́rìí sí àwọn bàbá mi wà ní kókó máa ń rìn alájí ẹ̀rọ customer dáadáa ẹ ọ̀sẹ̀ as my personal person anyway on behalf of Yoruba Progressive Union Germany I would like to welcome all of you to this beautiful occasion we know it's a Yoruba event I will try as much as possible to carry everybody along ṣùgbọ́n they've told me that it's going to be purely Yoruba èmi ferro fẹ́ràn àṣà mo fẹ́ràn ìṣe mo fẹ́ràn gbogbo nǹkan tó bá jọ mọ́ ọ̀rọ̀ ìbílẹ̀ nítorí náà a máa kó ogun ẹ̀pọ̀ lálẹ́ yìí ni o a máa kó pọ̀ bàbá mi ẹ má ìtì ìlọ ẹ má dá mi dá bùkátà mi ẹ máa bọ̀ wọ́n ṣàdẹ̀ ti so wá pọ̀ lálẹ́ yìí ah. ẹ ẹ fún mi ní ìwé ẹ fún mi ní ìkọ̀kọ̀ ẹjọ́ tí àwọn bá wà níbí kọ́ máa bínú bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe nìyẹn tí bá ti wà lórí stéèjì gbogbo ẹni tí bá ti mú bẹ̀ èmi máa ń dìyàwó wọn lálẹ́ ọjọ́ yẹn ni ṣùgbọ́n lórí stéèjì yìí ni ò bá ti kúrò bí ó parí nìyẹn yes so uh, we're gonna start the program right now but we're gonna speak more of Yoruba ẹ má bínú sí wa nítorí pé wọ́n ní ọmọ tó sọ ilé nù wọ́n ló sọ àpò ìyà kọ́ ọlọ́run jẹ́ ká sọ ilé nù ọlọ́run ẹlẹ́dàá ò jẹ́ ká sọ ilé nù àní sọmọ nù àní sọkọ nù àní sọ ẹbí nù nítorí náà for all our non-Yoruba speaking audience we want to crave your indulgence we want to beg you to please please and please just You, we, we know you love us. That's why you are here. And you want to see what the stuff we are made of here tonight. But uh, I think um, we'll be mixing it up and make sure that everybody is here to catch fun. So we're going to start um, the program right now with the introduction of the special guests. Wọ́n ní orin wọ́n ní níbi tí gbogbo èèyàn bá wà. Àwọn tí iyì bá tọ́ sí, a máa fún wọn ní iyì àwọn tí ọlá bá tọ́ sí a máa fún wọn lọ́lá gbogbo ẹni tó wà ní lálẹ́ yìí pátápátá ọlọ́lá ni gbogbo wa gbà kò sí èèyàn àṣàlù rárá níbí ẹni tó bá wà ní lálẹ́ yìí èèyàn pàtàkì nìyí ṣùgbọ́n wọ́n ní nínú bàbá ṣe pọ̀ tó náà a tún máa ní àwọn olórí tá a máa pè wọ́n sí orí àga lórí òkè ìbí gbogbo àwọn tá a máa máa pè náà ẹ jọ̀ọ́ bàbá mi líìsì àwọn tá a máa pè sí àìtẹ́bù ẹ fi ṣọwọ́ sí mi ń bíbà yìí. DJ, we're gonna be working together. As we call people to the item, we want them to dance. We are here to rejoice. We are here to, to enjoy ourselves. So when I start calling them, you know what to do. Ní àṣálẹ̀ tèmi, Thank you. Yorùbá Progressive Union wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ lálẹ́ yìí tí a bá dẹ̀ fẹ́ ṣe ìfilọ́lẹ̀ a máa ní alága wọ́n dẹ̀ wò káàkiri wọ́n lọ sọ́tún wọ́n lọ sósì wọ́n ní àwọn ń rí alága fún ètò tí a fẹ́ ṣe ní àṣálẹ́ yìí ẹni tí màá kọ́kọ́ pè èrè chief launcher for tonight's event in person of Chief David Arowolo, the Oluama of Ijero Kingdom, the CEO Heritage Food and Confectionery, Dublin Republic of Ireland, DJ Bring It Down. This man is uh, my person. I'm going to sing for him because uh, he's a traditional chief from Ijero Ekiti ìlú yìí kẹ́rọ̀nà èkìtì àárọ̀ ní kingdom. These our beautiful wife. We went all the way to Oyo town to go and get her. Please, can we usher in Chief Mrs. James H. Eh, Oluseso Rachel Arowolo. That is the beautiful woman. Thank you so much, ma'am. Thank you for coming. DJ, thank you, thank you. We want to make it snappy so that we have enough time to enjoy ourselves. The next person on my list is the guest speaker for tonight. One máa máa bá wa sọ̀rọ̀, wọ́n máa bá wa jíròrò, ẹgbẹ́ ta ti dá lẹ́nìí bó ṣe máa máa lọ síwájú gbogbo àwọn nǹkan ta lè I have the honor and privilege to invite Mr. Anthony Ajibola to the high table please. DJ bring it up for him. Mr. Anthony Ajibola please. jọ àwọn aṣàzìwàgbà bring it up for him. Thank you. The next person I'm going to call. Ẹ eh, mo ní mo ní màmá kan máa máa ra tọ́mọ yìí ọmọ kò fi mí ṣeré máa máa ra tọ́mọ yìí ọmọ ẹ kọ́kọ́ bá ń gbọ́ lọ́n tóbi fàlàjà. Tẹ̀gbín ṣáwọn alásàlá tí ò alájà ìyábọ̀dé ọmọtọ́ṣọ́ mo ní ẹ ó máa fà sálátù ránṣẹ́ o ẹ ó máa fà sálátù ránṣẹ́ ní ti yín ẹ ó máa fà sálátù ránṣẹ́ o ẹ ó máa fà sálátù ránṣẹ́ nígbà tó ò jẹ́ ó máa gbé tọ̀ jẹ́ máa gbé tọ̀ jẹ́ máa gbé mọ́jì náà ẹ ó máa fà sálátù láìlá ìlàlá ọlọ́run má bayọ̀ mi jẹ́ láìlá ìlàlá ọlọ́run má bayọ̀ mo ní kọ́lọ́run má bayọ̀ yín jẹ́ o kọ́lọ́run má bà tèmi jẹ́ láìlá ìlàlá ọlọ́run má bayọ̀. Thank you so much, Alaja. The next person on my list is um, Mr. Festus Omorebe. This is my brother from, you know, you know where he comes from, from Edo State. From Edo State. to portray our heritage. We don't want it to die. We are starting it, I'm telling you, I'm promising you, we are starting it next year in Aken, Yoruba school for our children. Yoruba school for our children, we are starting it. So please give a round of applause to my brother Morenikeji Bolatito Sanusi. Thank you. I love you, baby. Come and my lovely daughter, my lovely daughter, Olúwaṣeyí fún mi David. And ẹni ẹni ọ̀là ọ̀là wàhálà wàhálà bẹ̀rẹ̀ ọ̀là. And my dearest daughter, gbẹ̀gbẹ̀ sọ̀rọ̀ má bàbá ti jẹ́ my dearest daughter, Adijas, Adebayo, give her a round of applause. Those are the ushers, ushers for tonight. Please bring your children forward, bring your children forward to all our occasions. They can learn our, our heritage and our... Thank you. You are welcome, Mr. Babalari. So, we are moving to the next on the agenda, and that is the Uh, shall we start? Because, Ejo, audience please. Audience please, we are starting because in Nigeria, everything we are starting, we started with a prayer. And everything we are ending, we end it with a prayer. When my papa and my mama won't make me, they pray. I don't know. <laughs> I'm handing you over to my lovely baby, my lovely new wife. Sorry, mama. MC Lovely. Thank you very much, Okalawo, my part-time husband for tonight. It's <laughs> a part-time husband just for the moment. Anyway, like you were saying, everything is about prayer. Just before we take this prayer, wọ́n ní ẹ̀wọ̀n òyìnbó tà ń someone wọ́n ló ti pọ̀ jù lálẹ́ yìí tẹ́yìn bá ti máa máa sọ òyìnbó kémi kúkú máa sọ yorùbá torí àwọn tó ní kí n wá síbí lálẹ́ wọ́n sọ fún mi gidi gan ni wọ́n ní yorùbá yẹn nítorí pé wọ́n ní nǹkan téèyàn bá ń ṣe tí ò bá fi hàn mọ́ wọ́n ló máa ń parun ni bí nǹkan tẹ́ ẹ sọ pé àwọn ọmọ wa ká máa kọ́ wọn lédè ká máa kọ́ wọn ní gbogbo nǹkan àdúrà tá a bá máa gbà bíi lálẹ́ ìpapà ká gbà ní yorùbá ká máa tibẹ̀ mu lọ díẹ̀díẹ̀ yorùbá yorùbá ni nípa yorùbá nìkan tá à ń ṣe lálẹ́ torí náà ká tó di pé abẹ̀rẹ̀ sí ṣe atótónu àwọn ní ká fi ohun gbogbo lọ́wọ́ ọlọ́run ká gba àdúrà adẹ̀mọ̀pẹ́ sì méjì náà tá a máa ń ṣe mẹ́ta níná ní ilẹ̀ yorùbá a máa ṣe ẹ̀sìn onígbàgbọ́ a máa ṣe ẹ̀sìn mùsùlùmí àwọn kan dẹ̀ tún wà tó ń ṣe ẹ̀sìn àbáláyé tó ń jẹ́ àwọn oníṣẹ̀ṣe nísìnyí pàpà nípínlẹ̀ nàìjíríà nípínlẹ̀ ọ̀ṣun wọ́n fún wọn lọ́lídé láti ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe ṣùgbọ́n lálẹ́ yìí a ní oore ọ̀fẹ́ láti kọ́kọ́ pe alhaji musbaudin bello kọ́ bá wa ṣe àdúrà ìbẹ̀rẹ̀ nílànà ti mùsùlùmí ẹ bá ń gbọ́dọ̀ tóbi jọ̀mọ́ tẹ̀gbí àìpàtẹ́wọ́ mọ́ṣáláṣí a máa ń gbọ́dọ̀ tóbi ni àwọn jọ̀mọ́ ọ̀dà ẹ bá mi lẹ́ẹ̀kan sí i àtẹ̀gbí. الحمد لله رب العالمين والصلاة والسلام على آتم الأنبياء سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما àmìnà so adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run fún ìjókòó ti ti ọjọ́ ti òní wọ́n ní gbogbo ohun tẹ́lẹ̀ bá máa ṣe láyé kọ́ máa bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba àwa sì wá bẹ̀rẹ̀ ìjókòó wa tì ní pẹ̀lú orúkọ ọlọ́run kọ́lọ́ ọba kó wà pẹ̀lú wa kọ́lọ́ ọba kó dúró tì wá gbogbo àwọn àlejò wa tí wọ́n wá káàkiri ayé ìsọ ọlọ́run àbọ̀ ọlọ́run tó fi sọ wá báyìí tó fi sọ wá padà láàtà láfíà wa dáadáa olúwa kó ṣe àforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa kó wà pẹ̀lú wa kó ولا قل لا حول ولا قوة إلا بالله العلي العظيم الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبحان ربك رب العزة أما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي to pray for us in the uh, Christian way. Wọ́n ní nígbà tí Jésù wà láyé gan, ó bẹ̀rẹ̀ gbogbo nǹkan pẹ̀lú àdúrà. Nígbà tó tún lọ, àdúrà náà ló parí ẹ̀ mo láyọ̀ láti pe bàbá mi òjíṣẹ́ ọlọ́run pásítọ̀ ayọ̀délé òní wọ́n ní ká wá bá wa gba àdúrà ìbẹ̀rẹ̀ nílànà kìrìsìtẹ́nì wọ́n nítorí pé ọlọ́run ló ní kọjọ́ òní kó ṣeé ṣe ẹ̀ nítorí ọlọ́run ọba lánàá ọba lónìí ọba títí ayérayé ọba tó ń wà tó lọ kọrin kan ṣe tó fi gbogbo ayé tó fi ṣe kìkísẹ̀ rẹ̀ àpáta ayérayé ibi ìsádi wa nígbà tí ìjì ń tí inú wa ń dùn The only one of Israel, the Redeemer, I am that I am, the one and only God. Let us praise the Lord. Do we have Christians in the house? Jesus' name. Praise the Lord! Say to yourself, I shall not die. I shall not die. Praise the Lord. Hallelujah. You don't say it with confidence. Praise the Lord. Hallelujah. Okay, say to your neighbor, you shall not die. I shall not die. Father, in Jesus' name. Amen. Father, in the name of Jesus Christ. Heavenly Father, we just want to say thank you. We bless your name because you are wonderful. For what you have done for all the executive in this organization. We thank you because you allow a day like this. Father, be thou exalted in the name of Jesus Christ. And I pray, if there is any past mistake that the devil may use against anyone, any members of this organization, I send the blood of Jesus to cancel it in the name of Jesus Christ. For everyone that present here tonight, I pray, if there is any arrows of untimely death being fastened against you, it's cancelled now in the name of Jesus Christ. Bí kan bá mọ lé nínú ọ̀rọ̀ lóòótọ́, ó gbàdúrà ohun gbogbo á ràn yín lọ́rùn o. lórúkọ jésù má jẹ̀mú kú lórí ẹnìkọ̀ọ̀kan kó parẹ́ dànù bẹ́ẹ̀. I pray that the Lord in his infinity mercy will advance this organization in the name of Jesus Christ. I pray for all the leaders that God will give you the wisdom, the knowledge to advance this organization in the name of Jesus Christ. And I pray for all the special guests of honor as you honor this invitation by this time of next year, the Lord will honor you in the name of Jesus Christ. And any arrows of dishonor is cancelled in the name of Jesus Christ. And to everyone's ears, I pray, either the devil like it or not, I want somebody who can echo amen very well. In the king's palace, where you have nobody, the Lord will raise a voice for you in the name of Jesus Christ it is well with you. And by this time of next year, I pray the death or sickness will not take you away in the name of Jesus. Thank you, Heavenly Father. Thank you, the Lord of Lord. In Jesus' name we pray. Tell somebody beside you, you are welcome. Praise the Lord! More anointing, sir. Thank you so much. a fẹ́ jọ lálẹ́ yìí Yorùbá progressive wọ́n ní Yorùbá pọ̀ a fẹ́ ṣe rọ́kọ̀ ọ̀kọ́là kó tó di we are interlude if you know you are representing your tribe here ẹ kò ṣáà kí wa tá a bá ti ń pè yín ẹ jọ ṣáwọn Ọ̀yọ́ wà ń bí lálẹ́ yìí Ọ̀yọ́ Aláàfin Àtìbà ọmọ òjò pàṣẹ kẹrẹ awọ́dà ṣe wà ń bí ẹ jọ̀ọ́ ṣáwọn ẹdẹ wà ń bí báyìí ẹdẹ ṣáwọn ọ̀bàdàn wà ń bí. lọ́lá o èkó lọ́lọ́ òkun lọ́sà ẹ̀yìn lọ́lá òkun ẹ̀jáwó èkìtì dà jáwó èkìtì wà bí. 어. 어, 어. colocar to recognize the presence of our lovely brothers, the Edo Union of Aachen. Please help me give them a round of applause. The Edo Union of Aachen. We have been, Papa, I'm talking too much. And those are Yorubas. When they, share that country, Edo will go come Yoruba side. Or Yoruba will go Edo side. Whichever way you want that. Uh, I am recognizing the presence of the Nigerian Union Durham Iceberg, the NUDA. Please give them a round of applause. They have been in support. Uh, they promised us 50,000 euro for this day towards our Yoruba house. Uh, Ẹgbẹ́ ọmọ ìṣọ̀kan Yorùbá You are recognized and you are welcome. Give them a round of applause, please. Our friends that are not here, the Anambra Cultural Group, are you here? Igbo, Igbo, chi chi chi chi Igbo kwanu. Che che che che che Igbo kwanu. They are not Are we here? recognize your presence. Only you don't represent them. Celestine, we recognize your presence. Uh, we recognize the presence of Ẹgbẹ́ Ọmọ Yorùbá from Paderborn. You are highly welcome. Uh, we recognize the brother of our president all the way from Hamburg. Mr. Rasak Bayo Ajibolo Bayo Shipping Ambo and he is the representative of the Oodua Ambo. You are highly reco uh, rep recognized and represented. Thank you very much. So, Echo, please, from Mr. Kehinde to Mr. Omotara Echo láti sì lọ ẹ jẹ́ kí gbogbo ọmọ ẹgbẹ́ ẹ jẹ́ ká dúró ta kẹ́ni kékeré coordinate please I want all the members outside so because we are calling on all the members and we are going to be recognized so I am starting from the olórí olórí là ń torí fún. Maybe I don't need DJ because you are one of us. Please, go outside. Bá ń my àwọn ọmọ ẹgbẹ́ DJ, let's go. Uh, I am calling first and foremost on the president of this great union. Ah, before I start again, hold on, hold on, I like the hold uh, eh, Osha, go and bring your people. Go and bring Sheyi and the other Yeah, you are the Osha. Bring our, bring Sheyi. We want your present, please. Auntie Adija, we want your present. Our president, you are going to Osha him in. You are going to dance with him. Oh. You will dance at Palakokoma dance. Yes. You dance with our president. He will spray you money. He get money. Oh get money he will spray you where is the third woman uh, the third uh, lady so please help me everybody from the high table to the general house help me welcome my greatest president of this great union by the name alhaji chief babatunde alabi ajitere èyí náà ló máa fọ́ sí. that is it that is it come this way. Mayor, mayor, mayor, mayor. ó yẹ wá àbí ó yẹ wá ṣé ó yẹ wá àbí ó yẹ wá bàbá dáadáa ń bàbá wa o láti ìwà nìyẹn ẹ jọ Alhaji Ajibowo the managing director that latlab shipping you know they carry motor wey dem steal o make una notice say okay i'm going to the next person on the agenda and that is my vice president àwọn èèyàn náà ẹ dé ẹ ní sùúrù gbogbo ọmọ yín bí sójà ni ah bp ẹ ní sùúrù bí sójà ẹ máa máa dé gígí rẹ the vp the vice olúṣọlá múyìwá adébíyì please give me a round of applause àwọn èèyàn náà nìyẹn àwọn èèyàn náà nìyẹn the person that has been anchoring all our works. The person that doesn't sleep day and night. Everything, we are about 50 members. Everything, everybody talks. This man, I don't know the computer wey dey here. He writes it down one by one and he never makes mistake. Okay, maybe because he dey chop something wey pass my own. That is in the name of Mr. Semiudeen Akinyemi Akindele, our General Secretary, Baba Eda of Akin. Jọ̀wọ́ bàbá wọlé, ìgbẹ́kẹ̀lé làwọn ẹ̀dá ìwà dọ̀wọ́ rẹ̀ o. Ọlọ́run dákun májà kókó. Àwọn ẹlẹ́sìn iwájú rẹ̀ dákun bàbá. Thank you very much. bí ọ̀bẹ ṣe lè mú tó tó lè gé ìdí ara ẹ̀. DJ ẹ you don hear ẹni tí mo fẹ́ pè nísìnyí nínú ọmọ ẹgbẹ́ union Yorùbá Progressive Union aken àwọn náà wá ń sọ̀rọ̀ gan-an ẹ̀rí pé àtijọ́ ń ṣiṣẹ́ mo ti rẹ́ǹtì wọn láti ṣọkan lálẹ́ yìí is PRO stroke chief whip ẹ bá pariwo mítì àgbọ̀ ẹ̀ dákẹ́ wọ́n lè fún yín ní fáìnì. And the person of Mr. Adelawo Koka Sanusi, the PRO from Come and take the body for that. I was like, Mama, come and do this, love, you shan't be. Mother, do you do? Mother, Mama, wọ́n ní àdá tó ń mú ṣáṣá kò lè gbé òkú ara ẹ̀ that is why my borrowed wife introduced me <laughs> so I am going to my deputy if you see my deputy he resemble me if you fumble for our meeting he carries you like that and throw you out I am introducing our bouncer the chief bouncer of our union. He's a footballer. He's a weightlifter. He don't like woman. That guy don't like woman. I don't try him any time. In the name of Mr. Oluwase oh, the presence of our chief, chief celebrant of the day. You are welcome. This man, I dey carry our motto from Belgium to Nigeria. That man gets cheap wey big pass Ashley. That man wey you see. The sheep, na him dey, na him make I tell you, money no dey talk. Money no dey talk. That guy, him sheep, na the sheep carry me come from Nigeria come chop ado, I no chop ado. Make I tell you. So. You don't need to introduce him. You can see him. The chairman of Salute. Go and Google it saloon line the ship is from here reach cologne e go pack motor enter every motor wey i dey carry na that man dey carry am you are welcome sir you are highly welcome highly recognized i get i have a car here we are going to ship tonight and we get to nigeria tomorrow i trust you <laughs> i trust you give me a round of applause please you are welcome you are welcome. Um, I am introducing when I don dey house this guy Ide Gidigba Mr. Olúwaṣeyí Ọlájẹ́ńdẹ́sì. go see say money we spend here plenty na somebody they keep on for us somebody wey we trust They give me money one time the money lost. dem think say i chop am i don't chop am the money lost. Now they come comot me They put another person the person where they put come dey if money lost, sef he go put in own he go steal in wife own put John. <laughs> so in the presence of uh, our treasurer, that is Mr. Frederick Aliu. you always have a treasurer and you have a financial secretary. So I have the honor and privilege to invite at this junction Mr. Olale Ibrahim Elegbede, the financial secretary of the association. Come on, bring it up for him. Come on. Union, Mr. Sheriff Flower. Sheriff, come and get back here. Bring it up, i in the field see what we have here tonight? We want to give him a special round of applause for bringing the bad work everybody has put in, but you see, we give it to the social tèmi bá mi. this noble union so that they can do a lot of things. They have a lot of programs set down. Because I have to say this in English so that I can cut across. You want to know why you want to take money. It's not just to have party. They have charity events. They want to support people who are vulnerable in the society. They want to have a Yoruba school. They want to have a lot of events here in Akin. They want to do a lot of charity back home in Nigeria. So this is why we are doing the launching tonight. so that they can have a good start-up. So uh, to start the launching, I'm going to call on the chief launcher. The chief launcher all the way from Republic of Ireland and the person of the one and only Chief David Oluseso Arowolo, the CEO, Heritage Food and Confectionaries, Republic of Ireland and United Kingdom. for instance. Living fake life with cheat data. The back guy, the money, the gas money, ẹ̀kúlé um, o gbogbo ìyá mi ẹ̀kúlé gbogbo bàbá mi I am so so happy to be among you this evening you beautiful people of Germany you people beautiful people of Yoruba race the Igbo unions the Edo unions and everybody that makes up Nigeria. in its own entirety. I'm so pleased and so welcome to be among you this evening. Eh, <clears throat> ètò Yorùbá là ń ṣe lénìí nítorí ẹ̀ eh, Yorùbá ni màá fẹ́ sọ jù nínú nǹkan tí mo fẹ́ ṣe lénìí. Ẹgbẹ́ tó dáa ẹgbẹ́ ìlọsíwájú ẹgbẹ́ tó ní ìfẹ́ yorùbá lọ́kàn ní ẹgbẹ́ tí a wá ṣe lọ́ọ̀ṣì ẹ̀ lẹ́yìn mo dẹ̀ fẹ́ kí gbogbo wa mọ̀ wípé owó la fi ń ṣẹgbẹ́ kò sí bí a ṣe lè kọ ẹgbẹ́ jọ tàbí bí a ṣe lè dá sílẹ̀ tí ọ̀rọ̀ owó bá sí níbẹ̀ ẹgbẹ́ ò lè lọ síwájú àgbékánukò òun lówó nítorí ìdí náà I will first of all great indulgence of the organizer the you and the organization itself the chairman the president that I could see um, on the agenda today that there is number 10, which is donation, donation, donation. And we want us to move it to this launching period because tí a bá ti ṣe ìyanu tí a bá ti ṣe ọ̀rọ̀ ìyanu gbogbo wa á bẹ̀rẹ̀ sí ní pèsè á bẹ̀rẹ̀ lọ torí donation yẹn ó tún sí síwá ó tún sí sálẹ̀ díẹ̀ ó ti máa rẹ ọ̀pọ̀lọpọ̀ ìran so afẹ́jẹ́ka move donation yẹn wá pẹ̀lú launching ẹgbẹ́ torí ọlọ́run tẹ́lá rí àkàrà ìyìnbó tí wọ́n gbé sílẹ̀ owó ni wọ́n fi gbé sílẹ̀ ẹgbẹ́ tí wọ́n ń ṣe wọ́n fẹ́ dá ilé ìwé Yorùbá sílẹ̀ nǹkan tí àwa náà ṣe wà níbí ilé mi òun náà ní wípé a nífẹ̀ẹ́ ẹgbẹ́ yìí a dẹ̀ bá fẹ́ fi hàn wípé lóòótọ́ lóòótọ́ la nífẹ̀ẹ́ ẹgbẹ́ yìí mo máa fẹ́ àwọn mo máa fẹ́ ju àwọn màmá wa màá fẹ́ bíi mẹ́ta sí mẹ́rin ẹjọ́ ẹni tó bá tún máa volunteer nítorí pé iṣẹ́ náà la fẹ́ ṣe ń rí lẹ́nu ẹ jọ tàbá tún rí èèyàn méjì sí tó lè bá wa support àwọn màmá wa a máa bẹ̀rẹ̀ látòrí high table orí high table láti máa bẹ̀rẹ̀ ṣe ní kéèkì yìí a fẹ́ lọ́ọ̀jì kéèkì yìí pẹ̀lú one million euro. Million euro ẹ sọ pé ó ti ṣeé ṣe mo ní ẹ sọ pé ó ti ṣeé ṣe dídè Dangote ò lórí méjì. ṣeun ni níbí a máa kéde oko délé bí Dangote ṣe lè ra Mercedes Benz tó lè ra Bentley tó lè lọ tá lè ra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo orí tó wà bí ṣe lè rà á nítorí ìdí náà látòrí àìtẹ̀wé ìnáwó kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí dádì wa mi gba one thousand euro lọ́wọ́ wọn. ẹ má wọlé sà ẹ má fi kọ́sí pípà fún wọn bóyá bàbá bóyá ẹni tí ò bá ní bí má kọ́sí pípà bóyá ẹ bọ́ sàkà bẹ̀ yẹn. Oya oya oya oya ẹ ṣe gbọ̀dí ẹ ṣe gbọ̀dí ṣe gbọ̀dí ẹ ṣe gbọ̀dí. One million là ń lọ o one million. Àkàkọ́kọ́ ẹ̀ mọ iye tó máa fi ra bíúrì yìí ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ẹkún báyọ̀ dání àti pépà ẹ̀yin màmá wa ẹkún báyọ̀ àti pépà wọ́n máa ṣe pẹ́ẹ́jì pẹ̀lú tẹlifóònù nọ́mbà tẹlifóònù nọ́mbà wọn àti àdírẹ́sì.

hundred hundred Impossible. Impossible. whatever you have please give generously to this great union for this great. Thank you. Àwọn màmá paper, please. Anybody who wants to pledge, number and So ibi tẹ́ ti mú owó àbùdí nítorí òkun àbùdí nítorí ọ̀sà ọlọ́run bá mi fi ọ̀pọ̀ rọ́pò bẹ́ o ọlọ́run bá mi fi ọ̀pọ̀ rọ́pò bẹ́ ọ̀pọ̀ àmọ̀ myself and my wife I am going to donate easily five hundred euros for this building. iṣẹ́ yóò ní jóná. Everybody that goes to Ireland, if you want to eat palatable dish, go to their restaurant. If you want to buy bread, heritage bread is the best. I've been eating African bread. Their bread is the best in the world. So, heritage, ọwọ́ yẹn máa rògbò. Bakery yóò ní jóná o. gate now. Before we cut the cake, I am going to the prominent man. He is not, he is not from uh, our, our, how can I say? He's not from our region, but you can see the love he has for Africa. And you can see the love he has for the Yoruba people. He came all the way from Belgium Ah, you are welcome. All of you are welcome, sir. We welcome you to our midst. This is our way of welcoming people. We are launching today for our culture. We want to build something for our children. We want to do something in Germany that they can recognize us. So people have been donating money for us towards our things we want to do. So you want to call on Salome Hey. <laughs> Give them a round of applause, please. Without talking, without talking, without talking, they said, hold up, hold up, hold up, hold up, hold up. Can you see? Money no dey, money no dey, shout. Money no dey down. When I dey small, me, I see that Dangote pikin, I slap am. I no know say na Dangote pikin because I carry five thousand euro go Nigeria. I shake am, dem give me naira must go. Na im Dangote open door say, Okada abi wetin dem call you, see money, carry am put for pocket abi I dey craze that day I know say money no Please give them a round of applause. They have donated handsomely towards our project. Thank you very much. Thank you. I thank you again. So, uh, I am calling on all the union that we invited. Our heavy no pay your hand because if you wan do your own, you go come to and we will donate. We want from each union They say make I ask for 1,000, but I'm asking for 2,500 for each union. From each union. Abeg, anybody wey get trade? Madam, you see, when my pikin carry money, carry big money come here. Go to, I'm sending you from Lagos. you enter okada go edo go bring money. Papa, papa, papa, papa! jọ ẹ̀dọ́ wù náà please please the next usher please the next usher where is the next usher I want to do it papa, papa. ọmọ yorùbá from fatherborn please Everyone, ọmọ yorùbá from fatherborn they are the mouth here we want our envelope. Our envelope, please. We want our envelope. Thank you, thank you. The next, the next, hold on. The next, the next, uh, the next usher I want to see usher now. Usher, if you don't collect that one, then come up for that Okada, take taxi because this one far. Uh-huh. Take taxi, take taxi go uh, eh, Oodua, oh, Cologne, Cologne, the old Ooduas, Cologne, they dead here. Give us our envelope. Na one thousand abeg. wọ́n mú wá sí etí kọ́ mi àwọn òṣù àgbọ̀ wá ń bọ̀ owó wọn owó wọn ọlọ́pàá ti gbé owó wa ọlọ́pàá wọn sùn wọn lórí ìjà outside ó dàpọ̀ wá ń bọ̀ lára tó wọ́n ẹ̀ náà wọ̀nyí wọ́n máa pè é lórí kan ẹ ṣe ẹ the next on the agenda ẹgbẹ́ ìṣọ̀kan ọmọ Yorùbá ẹ̀jọ̀ pápákà abẹ́jẹun abẹ́bẹ̀rẹ̀ tó. the main uh, the main union that com that comprise of Egbe Yoruba Igbo which is the Nigerian union Akin Duren and uh, Iceberg Buddha Buddha please where are you. I need everybody, Baba. Dibra. Ojúrọ̀ rẹ̀. Dibra. Ojúrọ̀ rẹ̀. Dibra. Ojú sinna sọ ìwọ̀n ìlọ́wọ́. Dibra. Eh, Dibra. Eh. Progressive Union progress and succeed. In the name of Jesus Christ. Amen. Odu akolo. Ọdún tó ń bọ̀ gbogbo ara máa wẹ́bọ̀ máa láàfin ọ̀pọ̀yọ́ Olúbàdàn fi Ìbàdàn àti èmi ọba òfin lásà ẹ̀làmílẹ̀ àti ọ̀ọ́nì ọ̀fífẹ̀ aláwòrán ọ̀fà orí. of Nigerian women in Germany. The Union of Nigerian women in Germany. Ẹjọ́ ọwọ́ ìdá. Please come out Emma. We want our envelope. The Union of Nigerian women in Germany. Please come out and donate handsomely towards our project. Uh, we are about to call the gate. Thank you very much. All our Unity uh, Padàbọ̀n. Edo Union Akin, thank you very much. Odùduwà Ifọ̀ Kolo, we thank you very much. And from the NUDA of Aachen, Duren, Eisberg. We thank you very much. So, I will call on the chief usher and the high table to please come and cut the cake so we can start the party. table. I think the expo should also join them. Could you never for the enemy? Okay, the president. and it's very, very important. Yorùbá làwọn á gbé àkàrà náà àá bẹ̀rẹ̀ pẹ̀lú yíyí. kìíní ìlú yẹn ká ti ṣe but wọ́n mú wá sétí ìgbọ́ mi we are remembering Kẹ́hìndé please ẹ jọ ẹ jẹ́ à remember wọ́n ta bá wà láyé ẹ jẹ́ à rántí ti kú we want to remember our lovely friend he has touched everybody's uh, life in this in this happen in Europe he is a lovely guy he is one of us. And if you were here tonight, no, you, you, you, you will feel its impact. We are feeling its impact because the wife hasn't left us since he left us. So, we are remembering our brother, our father, grandfather, Mr. Clifford Owola, silent please. May his gentle soul rest in peace. Yeah. So, Eshe Aitebu, please, can we sit down? We want the executive to come out and call the game. Then after the executive, we want the members to come forward and take photo and that is it. We are starting. Chief Pipa, you know part of the expo? Enjoy. We are two minutes for this photograph and then we keep going. We don't want it to be boring. We want to have fun. We want to enjoy. And all the members should get ready after this. All the members should get ready after this. All the members, please join Yoruba Progressive Union, all the members. Ẹ jọ gbogbo ọmọ ẹgbẹ́ Progressive, à All the members please. While we are waiting, ọ̀fẹ́ kan lù sí wá pàdé o. Thank you. káalẹ́ o ẹ káalẹ́ o ẹ má bínú pé Yorùbá mo fi kí yìí o ẹ ẹ ká tó kí ọ adélẹ̀ Yorùbá ni ẹ káalẹ́ o bọ̀tù máa gba àyè láti sọ àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lédè Gẹ̀ẹ́sì nítorí àwọn tí ò ṣe Yorùbá tó wà láàrin. members of the high table, distinguished guests, ladies and gentlemen. It is exactly a year ago that the idea of together people of the same descendants and like-minded agreed to cater for the welfare of the members and local communities altogether in Agri and Gambia at large. This life is full of challenges The life of man without challenges is incomplete. This is the motive behind coming together of members of Yoruba Progressive Union. And with the support of Almighty God, the union has successfully solved some challenges being face as members. Another objective of the union, of the union is to promote the cultural development of our own place. Ladies and gentlemen, and this distinguished guests who all agree with that African cultures and values have been gradually eroded through the modern westernization. The lot of African descendants, both especially the younger ones in Europe and America, are totally disconnected from their ancestral roots due to the negligence of their parents and forefathers. Let me borrow from an African adage that says, A boy that forgets his roots only gives his today of sorrow. I want to also acknowledge us to make our African languages primary language in our various schools. After all, if American and European are studying African languages and cultures in our various universities, ours is to cherish it dọ̀wọ̀. Let us also be good ambassadors of African Indians to defend ourselves. The only way we can pay back our host community is to give our best and let them realize that we are here to make the world better for humanity. I want to thank everyone that has donated cash and kind towards the achievement of this August mission. My special thanks also goes to the member of the High Table and the Department Union for sharing their precious time out of their busy schedule to honor our great union. My deep, my deep sense of appreciation goes to the executive member of the union for their maximum support. Without your input, we wouldn't have gone this far, and with your dedication, togetherness, we shall reach in greater heights. I call one bed too much. Before back Papa now, this place go full. This uh, uh, morning, where full my envelope, where my chairman give me. If he be say I go carry and begin carry at the go home. Because, yeah. Uh, oh, but, but, but it's okay, it's okay. No, it's okay, it's okay. Uh, so, uh, please that if they don't say the money where they there wey dj dj never recognize us give us some uh, Igbo music here. Yeah. If, if they send only Yoruba day here, there's not be over there for this hall. Yeah, so you have to know that Igbo day here. When uh, the Baba they talk, uh, I mean Yoruba nation. Where the Baba where they sing, well, no, not you. Uh, now you they say Yorùbá nation ìdí àkúròbí àbí. yẹ́rù skulu kò sí. ìyàgbọ́n mẹ́mọ́ àkúròbí. TJ TJ that's very good it's okay it's okay it's okay thank you thank you TJ uh, please on be my chairman sent me on behalf of uh, Anambra Cultural Association we love the Yoruba Association. The money is the check. I don't need to call how much, but I'm sorry you have to go to bank and cash it, or you can pay it into your account. So please, on behalf of uh, Anambra Cultural Association, Uh, you can call the uh, Budon van, yeah? Uh to escort you. Whatever happened to it is not our fault. Okay. So on behalf of Anambra, we did this. And on behalf of my family, I'm giving you this. Oh, thank you very much. Thank you very much and thank you very much indeed. Ogudo oh, of Ake. Guruguru of Ake. Thank you very much. A round of applause to the Anambra people. union and the executive members, you are very, very, very good. Thank you so much. Wọ́n ní àbùdí ni tolókun àbùdí ni tọlọ́sà. Wọ́n ní gbogbo ibi tẹ́ ti mówó, wọ́n níbẹ̀ ò ní kò ní gbẹ. Ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò. Wọ́n ní tútù tútù, wọ́n ní làǹgbálé ológun. Wọ́n ní ajé àfibùgbé, àfilé ìṣe bùgbé. Ẹ̀ẹ́nì mọ ìnira. Ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò. Ẹ̀ẹ́nì ṣìṣe jẹ ẹ ní ṣílẹ̀ tẹ̀ wọ́n ní korogodo ayé kò ní lù fún yín jó wọ́n ní ètè wá ná lẹ́nìí ẹ̀bámọ̀ ẹ̀bámọ̀ náà kò ní jẹ́ ti yín wọ́n ní lọ́dún tó ń bọ̀ wọ́n ní ẹtún máa náwó ju báyìí lọ wọ́n ní kí n dúpẹ́ gidigidi lọ́wọ́ yín wọ́n ní kí n kí yín wọ́n ní kí n kì yín wọ́n ní Yorùbá wọ́n ní ìkan rere là ń ṣe láwùjọ wa wọ́n ní ẹ jọ̀ọ́ ní kẹ́ ká kóra wa pọ̀ wọ́n ní kẹ́ ká kóra wa pọ̀ ẹ má jẹ́ ká dìtì ara wa mọ́ sábà ẹni tó ṣe nǹkan tó dá láwùjọ yóò bá ẹ jẹ́ ká pọ́n wọn lé ẹ jẹ́ ká yẹ́ wọn sí ẹ jẹ́ ká fọwọ́ tì wọ́n ká gbé wọn sókè bàbá mi ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ kú ìnáwó ẹ kú ìnára ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ gan ni lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Olúbùnmi Àjọkẹ́ ìdáyà priscilla mo tún wá ń jẹ́ aya lédè irish mi ìwà mọ̀ bóyá nínú germany tí mo wá yẹn tún máa fún mi lórúkọ mo ní tẹ bá fẹ́ ṣe ìgbéyàwó ọmọ olúbùnmi alága àdúrà alága àjókòó lẹ́ẹ̀mọ́ yìí o àwa ń ṣe nílùú ireland à ń ṣe káàkiri àgbáyé mc for excellence worldwide world acclaimed, international award winning mc is here once again i want to thank you so much for having me all the way from dublin republic of ireland. a professional social worker, but on weekends I travel around the world to do my thing. I'm passionate about my event. Thank you so much. I have my brothers here, all the way from Ireland. What is it?